إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا أقف الله وبا الطريقاتي قفوا النبي ومحمد وأرالي النبي وصحابة له بنتي أنت لأن النبي توفي الديوجة عند القيامة أدلوا كفي كتي أطرعي كفي قرب بوان بواتين بويتو الدين يطفرن ونني أطمو بير بايت gbogbo wa ni a kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu na ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá fúnra ìpínlẹ̀ yìí ni ó jẹ́ bóyá bí ẹpísòdì ẹlẹ́ẹ̀karùn-ún àbí ẹlẹ́ẹ̀kẹrin nípa ẹlẹ́ẹ̀karùn-ún nípa atamsiliya yẹni pé drama ti ṣe so òun náà ni àwọn lọ́lọ́wọ́ máa ń pè ní musalsalat so àwọn mìíràn pé ní atọ́kìs so drama yẹn ni pé fíìmù tí àwọn èèyàn máa ń ṣe tá a máa ń wò àti tó ń ṣe lórí ìtàgé so ṣe pé lórí stage nítorí pé kálukọ́ máa wò àti pé kọ́ ń wò nítorí pé àwọn house house video tí àwọn èèyàn máa ń wò yẹn náà ni à ń sọ̀rọ̀ lé ojú wo ni Islam fi wò ojú wo ni Islam fi wò ṣé nǹkan tá a lè máa kọbi ara sí ni tádẹ́ ká kún tàbí nǹkan tí ó yẹ ká rọra máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ tó ṣe pé a gbọ́dọ̀ ní àkíyèsí nípa rẹ̀ so àwọn aburú tí ó ń bẹ níbi nǹkan yìí òun náà ni mò ń gbé yẹ̀wò lọ́wọ́ so níbi tí mo fẹ́ lọ ní ẹ̀nì òun náà ni pé. Pe àwọn kankan wà níbi àwọn fíìmù tí àwọn èèyàn ń wò yẹn àbáwọn dírámà ọjẹ́ ti ti yorùbá ni kò kí ń ṣe ti yorùbá ni yíṣòwò tó lè jẹ́ òun náà ni pé ó mọ̀ ń ṣẹlẹ̀ níbẹ̀ al-iman abadan la yura àkíyàwó la yura haqiqatahu tó ṣe pé ẹ̀ lè rí haqiqa rẹ̀ tẹ́ lè rí reality rẹ̀ ńlẹ́ ayé tí yóò fi kú yóò sì nígbàgbọ́ sí so kì í ṣe pé nígbàgbọ́ sí lásán yóò mọ ìdààmú ìgbésí ayé yẹn yóò mọ lápá nínú ìgbésí ayé yẹn tó ṣe pé nǹkan yẹn wọ́n hàn ní nǹkan tó kàn jẹ́ pé nǹkan imagination lásán ni tó ṣe pé ẹni tó lọ́nba wa sànú tó bá gbọ́ ẹ̀sìn yìí lẹ́nìyẹn ní àgbọ́yé súnà òun ni ó yẹ pé kíní yìí la haqiqata lahu kò sí reality fún un tò lápèjúwe nísìnyí inú àwọn nǹkan tí Yorùbá máa ń gbàgbọ́ tó ṣe pé tẹ́ bá ti lọ léwu pé ń ti wá ní dírámà yìí náà ni ìwìn Yorùbá gbàgbọ́ pé kinní kan bẹ ti ń jẹ́ ìwìn wọ́n ní kinní kan bẹ ti ń jẹ́ èmèrè wọ́n ní àwọn kankan kan bẹ ti ń jẹ́ oṣó wọ́n ní àwọn kankan bẹ ti ń jẹ́ àjẹ́ ṣẹ́ni mú sí ń dá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀hún. wàláhì gbogbo ẹ̀ pátápátá láhàkíkọ̀tẹ̀lá kò sí reality fún ẹ lè rí kíní yẹn dì mú sí kúnbà ìpín tí ń jẹ́ bẹ̀lẹ̀ ti rí ti rìn àwọn èèyàn kódà àwọn táwọn yìí náà ibi tá a ti rí àfojúrí rí inú eré ìtàgé yìí náà ni ni irin rí kìnnì kò gbé oríṣiríṣiríṣiríṣi tó ẹ lè rí ẹ lè ẹ lè rí nǹkan kan tẹ́ fi lè gbà pé n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni nítorí wàá léwu sí ni pé yóò mọ̀ wá lapa nínú gbèsè ayé èèyàn torí pé kí ni gbogbo àwọn nǹkan tí mo kà yìí wọ́n fi nǹkan kan dramatize rẹ̀ wọ́n fi nǹkan kan sọ pé ẹ̀rù àjẹ́ leléyìí bí wọ́n ṣe máa ń ṣe leléyìí bó ṣe máa ń lọ mítìnì leléyìí gbogbo ẹ̀yán yán wàláhì ẹ̀rọ ni nítorí mú yẹ́rù pé mo wá sọ lẹ́ẹ̀kan gbogbo tó lè mú ọrí àkíkọ̀ kínní yẹn ní ẹ̀rẹ́ tó lọ́ba ní kọ́ gbó súnà ní sọ̀gbọ́n àtàlẹ́mù yẹn sẹ́ẹ̀rí pé tọ́ bá ní pé lápèjúwe àwọn yóò ní pé tẹ́bá rẹ ọmọ kan ní tó lè sùn ẹ̀hún náà kẹsẹ̀ sáró ògiri wọ́n ní ha ó ti lọ nù ẹni kan nù ẹ èmèrè ni ẹ ìmọ̀ ń dákẹ́ lọ gbá yọkàn fún ẹkúnlẹ̀ kan náà àbí yọkàn ṣe kinní kan gbogbo pátápátá tó ní í ṣe pẹ̀lú àwọn jíìnù ni ẹni tó bá gbọ́ súnà yìí tó bá ṣe ó kíá fún ẹni tí rẹ̀ bá dààmú wàlá orí tẹ hánà nípa àwọn kan yẹn ọlọ́lẹ́ ní rí mọ́ lóò fi ní pé láàkè kọtẹ̀lá kó sí rẹ́lẹ́sì fún ẹni tẹ́ ń pè lájẹ̀ tó kí ló ṣe ẹ̀ ní rí kankan ìyẹn náà ni yóò lẹ́sẹ̀ bí yín yóò lórí bí yín yóò ní kíní kan bí yín tó ń ṣe ní àjẹ́ ni tó kí ló fà níta ti wò nínú fíìmù tó yẹn wọ́n ní ah tí wọ́n tó burú bá àwọn àjẹ́ ni àbí kéèyàn darúgbó tí wọ́n ti lẹ́nu tó darúgbó bá àwọn àjẹ́ ni so ìyẹn lè ní kó pupa pupa jù wọ́n ní àjẹ́ ni kó dúdú àtúdúdú jù wọ́n ni àjẹ́ ni so ẹ sáni rẹ àké kọ̀fọ̀ àmọ́ tẹ́ wo nínú fíìmù yẹn náà ni ó sì máa ó tún lé ní egbére kìnnì kan fẹ́ẹ́ ti ń jẹ́ gbére yóò wá sunkún kí yóò gbé kìnnì yóò sì wà nínú ọpọlọ yín kódà ó lẹ́ níbà ìtẹ́ bá rí ẹ nínú gbà owó ni irọ́ ni gbogbo ẹ̀ so kí ni ẹ dẹ̀ mọ nílàpá nínú àtẹ̀sọ́kà àwọn èèyàn ẹ wá wo ni sẹ́ẹ̀lì míì tó bá ní ó ti wo kíníkan nu fíìmù wáré nìkan pé ah, ẹni ṣe ìpínpá àwọn àjẹsẹ máa ń ṣe ní ṣe yìí ah, ewu ti ranjú ah, ojú rẹ ti rí ojú àjẹ ní kankan ẹ̀wọ̀n yóò sì máa la fáànù gbèsè ayé rẹ kọ́lá lómi yóò sì máa bẹ̀rù rú àwọn èèyàn báwọn ẹni nínú kí ha oṣù oníbẹ̀sẹ̀ rí wọn kùnrin ẹ̀yìn náà oríṣi ń ṣe kíní ní kankan kan òun ni àwọn ọlọ́ọ̀bẹ àwọn àjẹnu níbolẹ̀ ti rí rí hínì híya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا ẹ̀wùn kan tí fíìmù sọ ayé àwọn èèyàn dà tí dírámà sọ ìgbàgbọ́ àwọn èèyàn dà ọlọ́run bá ní gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí asma'un sammaytumuha antum wa aba'ukum ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ àwọn bàbá yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò tó dodo fún un in hiya illa asma'u sammaytum antum wa ma anzala Allahu biha min sultanin kí ọlọ́run ò fún ẹ lè rẹ́rí kan tẹ́ẹ̀fì fìdí rẹ̀ rinlẹ̀ pé bó ṣe rí leléyìí kódà nínú ìṣẹ̀mí ayé yín gẹ́ ilé fi rinlẹ̀ ilé fi díẹ̀ jòkólẹ̀ ẹ̀rí ní ìsìn kan wá lọ sí kẹ́kẹ́ lẹ́ńkóyọ̀ ẹ̀ kọ́rọ̀ lọ sí kọ́sán ní àjẹni àjẹni ọ̀pá mi lọ́mọ jẹun ni ah tó ta aládàáni tó ta alọ́bẹ̀ni tó fọ̀bẹ́ gún ni lọ́ni àjẹni ó lọ́mọ mi ó kó àjẹni ah so yẹni gbogbo àwọn nǹkan yẹn tó tẹ ẹ kò sí àkẹ́kọ̀ọ́ fún àbí èmèrè ni ẹni pé nǹkan ni ọpọlọ ń dùn dé kẹhẹ́ kó ya wèrè àbí àlìjánu ń dààmú rẹ̀ so ọ̀nà tí ìyẹn lè fi mú lọ àmọ́ pé èmèrè ni kíní kankan kan ní gbélé yìí kò í ṣe ara tí ó yẹ ká máa gbàgbọ́ ẹ̀sìn rí fíìmù títí ká ní ìgbàgbọ́ sí kó lẹ́ni tí ó bá ń sọ báwọn kó làbí wọ́n tún ní kò tún sí èrè wọ́n tún ní kò sájẹ́ wọ́n tún ní kò wàláhì kò wàláhì fíìmù ló bá yìí rẹ̀ jẹ́dé lẹ́wọ̀n wọn fíìmù ló hàn lé mà ló hàn gbàgbọ́ rẹ̀ lé mà dé lẹ́wọ̀n wọn ẹ home studio tó ti wowowo ní so eléyìí wọn rí báyẹn tó bá kan lára àwọn aburú tí àwọn fíìmù wíwò yìí tó ti dá kalẹ̀ òun náà ni pé látara ìyẹn ti nígbàgbọ́ sí bí òun ṣẹlẹ̀ yẹn yóò ṣe dé so alqalat fi nufus ikọ̀ à ń jẹ́ kọ́kàn nífọ̀kànbalẹ̀ má fíìmù máa ń dá ìfọ̀kànbalẹ̀ ilẹ̀ fún yàn kọ́lẹ̀ lóní láìsẹ̀ tó yàn náà yushahid ba'd min al-film wala yastati an yanam yóò lọ léwu fíìmù kan tábàá fúnra rẹ̀ lọ léwu ní ọ̀rọ̀ àti ìlú òun rọrùn sùnmọ́ lóru ìlú òun rọrùn sùnmọ́ so látara pé kí ni ìjà ìyà fìtínà ẹ̀wò òun náà mọ̀ pé irọ́ ni gbogbo àwọn nǹkan yẹn o subhanallah ẹ̀wò ṣètọ́ni ẹ̀wò gbé ògbé sí ayé báyìí ọmọ èèyàn mọ̀ pé all this na not pé kò rí le rárá pé irọ́ ni àtibọ̀ náà lọ rà wọ́n ní amortize ni ó mọ̀ pé kò rí lè wallahi kò sì kó rọrùn bóyá kọ́ kẹ́mi rẹ kó sọ rẹ ni o ò ní ń gbogbo eléyìí aburú tó wà ń bẹ tí à ń pàkíyèsí ara wa sí lélẹ́yìí tó bá kan náà àwọn sínkù yìí tad'u ila fihri wa ta'atihi wal imanu bihi ó máa ń pè àyàn sí oògùn oògùn ṣíṣe wàláhì máa ń pè àyàn sí oògùn ṣíṣe so torí pé kí ni nínú fíìmù ọmọjọ́ ọmọ ọdọ́ wípé o lè dáyé gbé ọmọ wọlé àwọn ológun káàkiri kọ́ ọmọ ṣògùn káàkiri so torí pé kí ni wọ́n dramatize wọn pé nìkan mẹ́wàá tó jòkó lásán wọ́n kàn pa lọ́jọ́ àìpé ni sẹ́ni tí wọ́n pa lọ́jọ́ àìpé kò kú níjọ́ tiẹ̀ náà nígbà tó yá níta ẹkú yí ọ̀nù tó gbogbo tọ́rọ́kọ́bọ̀ tó bá wá ní ogun ẹlòmíràn wọn fi ṣe káàkiri tó kíní yìí sì ni ogun ṣíṣe yìí ẹ wọ́n ta kò lánàá Nabi sallallahu alaihi wasallam wọ́n mùsùlùmí òun sì ní rí gbé kú ọmọ ẹgbọ́ ọmọkùnrin òtó ha èèyàn lè dáyé gbé ha kìnnìkan kìnnìkan tó gbogbo tó jẹ́ ẹ bọ́ tí islam sọ pé kò dáa náà lẹ́mọ̀ ẹ̀rọ ọmọ pèpè sí ẹlòmíì kò fojú ara rẹ̀ rí ohun tí ń jẹ́ ifá rí láyé kò fojú ara rẹ̀ rí ọ̀pẹ̀lẹ̀ rí láyé kò rí ògùn rí nǹkan ń gbọ́ nǹkan ń wò nínú fíìmù náà ni ó ti jòkó lẹ́nu rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí àwọn aburú ti ń bẹ níbi nǹkan yìí ti ń bẹ níbi fíìmù yìí wò yìí nù bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alaihi wasallam tí ń ka àwọn mọ̀lẹ́kẹ́ àti àwọn kan tó máa ń ba yìí yẹn jẹ́ ó ní àṣẹṣẹrò ìdán oògùn ṣíṣe bí lára tó máa ń ba tó máa ń ba ẹ̀sìn yẹn jẹ́ tó ba yíyan jẹ́ kàlùkì yàmù yẹn jẹ́ náà mo lè káàkiri ànábì pé tó máa ń ba yíyan jẹ́ tí o bá kan ànábì sallallahu alaihi wasallam tó ní pé laysa minna man tasahhara aw tusahhira lahu ànábì ni kì í ṣara wa mùsùlùmí gidi o olè tó bá ṣe pé ó bá máa ń ṣe idán tó máa ń ṣoògùn ẹ̀rí yóò ju orí kìíní yóò ju papọ̀ mọ́ kan yóò fi tún yóò fi mú nǹkan yóò fi fọ́ yóò fi wẹ̀ yóò fi tọ́sẹ̀ dúdú ah! anábì ni kì í sara wa máa ń ta sàhara àwọn tó sọ ìṣẹ̀rẹ̀ náà àbọ̀ ń sògùn fún òun jẹ́ bàbá ológun àbọ̀ máa lọ lé ológun anábì ni àwọn méjì ń ṣe mùsùlùmí o ń ṣe mùsùlùmí gidi ọlọ́nkọ́ làwà o ara ń tàbí ń pe àkíyèsí nǹkan yìí nìyẹn tó bá kan náà ẹni tó bá máa wo fíìmù púpọ̀ jù pàtàkì jùlọ àwọn fíìmù yorùbá ti wá ńlẹ̀ yìí yóò gbà pé àwọn èèyàn máa yí kádàrá èèyàn padà ẹ̀rì wọ́n máa yí kádàrá èèyàn padà irú àwọn kan báyìí ẹ bá máa gbọ́ lẹ́nu wọn pé bẹ́ẹ̀ ni ayé ò lè pa kádà lága àmọ́ wọn lè fọwọ́ aago yẹn sẹ́yìn wàláì ọ̀rọ̀ kẹfìrí ni ọ̀rọ̀ tí ò dáa ni bí wọn ò sì lè pa kádà lága wọn ò sì lè yí ọwọ́ aago yẹn sẹ́yìn wàláì wọn ò lè rí kò sí nǹkan kan tọ́ mi ẹ̀dá yẹn kan lè tọ́ọ̀ṣì nínú kádàrá rẹ̀ tó àwọn èèyàn wọn jẹ́ kán mọ̀ wípé kádàrá ń bẹ tó bá kan náà kan mọ ní ayé kí ayé pé méjì kò sí tó jọ nínú Islam wàláì kò sí tó jọ nínú ìsẹ̀mí ayé náà ọmọ èèyàn ó sì gbàgbọ́ ó sì níbẹ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan yìí mùsùlùmí ẹyẹ ká kíyèsí tó bá kan náà níbi fíìmù wíwò bẹ̀rẹ̀ àwọn èèyàn ti máa ń kọ́ ètò ta'limu al-akhlaq ìwà bú làwọn èèyàn máa ń kọ́ bẹ́ẹ̀ wà bú ọ̀pọ̀ rẹ̀ kẹtẹ́ ti pé mo pé akazina ah, ah, gẹ́gẹ́ bí zina wọ́n ti rí àbúrò kan tó bá ẹ̀gbọ́n ó bá àbúrò rẹ̀ sùn ẹni níbona ti níbona ti rí nínú fíìmù nínú fíìmù náà ni wọ́n ní káwọn ní pàtìsẹ̀ wọ́n ní bọ́ọ̀nà ṣe máa ń ṣe so gbàtẹ́ ẹ̀yìn òkú ẹ̀yìn òbí òkúkú sí nílé tó tó ẹ̀ sì mọ ẹ̀kọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó lè mọ́ ọmọ mọ́rú tó yẹ kó ń wò tó lè mọ́ tó yẹ kó òun wò ṣẹ́ni mo ṣe ń sọ o so ìrìnà láì tààlà máa padà wá síbẹ̀ láti fi rí i kódà máa sọ àwọn àǹfààní táwọn èèyàn máa ń rò pé àwọn rí níbi fíìmù wíwò máa sọ bísí láì tààlà bísí láì tààlà máa lè sọ nítorí ń jẹ́ ojúṣe ẹ̀sìn àbí kò ní ojú tí ẹ̀sìn fi wò máa sọ so zina asárìkà olè jíjà sẹ́lómi wọn kọ́kọ́ nìkan inú fíìmù ló ti mọ́ ṣe ń jalè wọ́n bá ṣe ń fọ́lé wọ́n bá ṣe ń jí nǹkan wọ́n bá ṣe ń tí ó gbé ẹ̀ nínú fíìmù yìí náà ni tí wọ́n pe ah gbélé ah, yìí kódà bó ṣe ń pààyàn subhanallah nínú fíìmù náà ni so gbogbo àwọn nǹkan yìí ló ń pẹ́ pẹ́ àbí wọ́n fẹ́ pa ẹnì kejì àbí ẹni kódà ibùn Allahu akbar ẹ mọ̀ wọn kan ọmọ kékeré tí òjijì ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá lọ kọ́mọ ní ayé sùn ògede fáwọn obìnrin ń bá wípé ayé sú ayé sú òun kó sì lọ́lẹ̀ kó poison mu bàbá kí n bolo ti rélé yìí níbi fíìmù náà ni ní fíìmù ni so ọmọ kékeré àbí àgbàlagbà náà kó lọ lè mú okùn kó sì lọ́lẹ̀ so kókè kó so kọ́rùn n bolo ti rí ní fíìmù náà ni òun náà ń pè ní ẹlẹ́ẹ̀ẹ́nì ìkìnnàk àbí mìkìnnàkọ̀ kí n yóò kí n yóò kí yàn strangling subhanallah ẹ sì rí wọn pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń ṣe níbo náà ti wo níbo ni sọ́ọ̀sì rẹ̀ wàláhì inú fíìmù ni inú fíìmù ni tó bákan náà nákàlọ̀ àdá ti sẹ́yìn à àwọn ìwà burúkú ẹ̀nì sẹ́yìn à àjìnàbíyà ìwà oníwà ìwà oníwà ìwà àwọn òyìnbó ìwà àwọn ẹlẹ́bọ ìwà àwọn oníkíní tí ó jọ ìwà aládàá ti rárá nílùú yín ẹ sì rí wọn sì wá wọn sì kọ wá kọ́dà fi bá àtúnjà sọ sí wọ̀ wọn mùsùlùmí tó yẹ pé onírú aṣọ tí islam rẹ̀ ní kọ́ wọ̀ ìyẹn ò ní wù wọ̀ aṣọ àwọn òyìnbó tí ò ní láárí kìí ṣe òyìnbó tó ní láárí òyìnbó tí ò ní láárí náà ni torí ẹ lè rí òyìnbó tó jẹ́ medical doctor kó máa ṣe gbogbo dèdè wọn káàkiri ẹ lè rí èbó tí ò ní láárí kan ní àwọn èbó ọmọ ọ̀ta èbó wèrè náà lè ẹ̀yìn ọ̀wà máa rí aṣọ rẹ̀ wọ̀ ìnáwó ti gbé wá sí nàìjíríà láti máa wá wọ̀ ẹ wá rí àwọn ọmọ skul náà àwọn ọmọ wa wo oríṣiríṣi àti tí ò lọ skul náà ti tó so ẹ mọ wo aṣọ tó yẹ pé ìmọ̀lẹ̀lá ẹ rí ọmọbìnrin yóò sì wọ aṣọ tó kò ní ju ìdajì kan rẹ lọ ìdajì tán subhanallah yóò sì yọ gbogbo àyà rẹ gbogbo ẹ̀yìn rẹ kalẹ̀ ṣùgbọ́n eléyìí so àṣà àwọn àjáni àṣà àwọn àjòjì tí kìí ṣe àṣà mùsùlùmí so látara pé kí ni wọ́n lọ lè kọ́ látọ̀dọ̀ àwọn èèyàn níbi fíìmù wíwò ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni mùsùlùmí agbọ́dọ̀ kíyèsí láti pé ká fi mà gbogbo láì ṣe lò pẹ̀lú àwọn fíìmù tá à ń sọ yìí ẹ̀rí àwọn ìmọ̀ tí fíìmù ti dá sáyé náà lárí yìí àwọn wàhálà tí à ń wò ẹ àní àwọn kan bẹ́ẹ̀ ń jọ kan náà kó àdáwọ́ pọ̀ bẹ̀ wọ́n máa lè bá ọlọ́kábọ̀dá wọn mọ́lé bọ̀dá wọn lówó wọ́n bá kalọ̀bá ọlọ́bàbọ̀dá wọn lé wọ́n bá bàbọ̀dá ń lé ìyàwó bọ̀dá náà bá wọ́n bá ń pariwo lọ́lọ́n yọ́ tàbá wọn ṣe tó gbọ́rọ̀ yìí ní tó ọ̀rọ̀ yìí sójú rẹ̀ òun ni mo gbọ́rọ̀ yìí lẹ́nu rẹ̀ ó ní ìbá <laughs> tó àìpé wọn bẹ ilé bàbọ̀dá wọn lé ni bóyá gbogbo ní ìdùnnú ọba gbé wọn bá yàwó bọ̀dá ń lé ni wọn ṣe à yọ ẹ kìlọ̀ fún wọn kẹjá wọn bí kádàrá wa kẹjá wọn kékeré yóò lókàdà ara ti wá mọ́ ẹ̀wọ̀n kan ìmú láti wò kún yẹn mọ́ lókàdà ara yàn nínú fíìmù ìjò lẹ ti rí tó rí ìlérí pé ẹ̀yìn lágbájá òní wọn lókàdà ara lágbájá yìí nínú fíìmù tó gbúrò àwọn kan báyìí àwọn mùsùlùmí àní láti ní àkíyèsí kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa tó bá kan náà wọ́n á fẹ́ wo fawaidun maz'umatun fi tamthiliyya àwọn àǹfààní táwọn èèyàn máa ń rò fáwọn rí níbi fíìmù ṣé wọn pé kò sí ni táwọn èèyàn bá sọ pé wàyí ni kìnìún kan wáyé lómi ò lé pé ẹ̀mọ̀sọ́ ibò kọ́mìn ìdá kọ́mìn fọwọ́ ìdùn ike tó ń ṣẹ̀yìn tẹ̀yìn rí pé ẹ̀kọ́ ẹ̀kọ́ làwọn kọ́ mẹ́ ń hmm, àwọn kọ́ dáadáa ni ọ̀dà ajé kí n pírẹsẹ̀ntì àwọn dáadáa tẹ́lẹ̀ rí bẹ̀sẹ̀ kọ́ wá wò pé ǹjẹ́ dáadáa nílò tó àbí kì í ṣe dáadáa ẹlòmí ò ní àwọn ń fi kíní yìí àwọn fi ń ṣètà náà àwọn fi ń gba fàájì ni kí táwọn bá ti ṣiṣẹ́ látàárọ̀ táwọn bá ti ṣe kíní na fàájì àwọn fi entertain ara wọn so àwọn fi fresh ara wọn so ẹ dákun kí ni refreshment wo ní bẹ́ẹ̀ bí kí ọmọ gbé irọ́ kalẹ̀ kó ọmọ wo irọ́ sápọ̀ bá jẹ́lẹ̀kọ̀ tó jẹ́ tó nílà ká ìwọ ní ojú pé sí ní tí mò ń wò yìí it is real àbí it is real so real báwọn wàláì kò real wọn náà ó bira bira rẹ kí ṣe kí ní yìí real sí ní tí ń wò yìí ṣé màá máa ń lẹ́kọ̀ọ́ ni ṣé wọn òun dà gẹ́gẹ́ bí ẹni tí ń jà pé kí ló dé ó ní tí n bá rí owó he aláì ní fún bẹ́ẹ̀ wọ́n á ní kí ló ní òní fún bí kí ni òní fún mi nígbà mẹ́ẹ̀ wọ́n ní òní gbà wọ́n bá bẹ̀rẹ̀ ìjà wọ́n ti sọ pé owó ń dà àní àti ìhe àà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń fíìmù wo pé sí kìíní yìí ṣé ń tí ń tó ṣẹlẹ̀ ní ń wò yìí wọ́n mọ̀ fi rọ́ wọ́n fi gbà làákàyè wọ́n fi gbà wọ́n ní wọ́n fi wọ́n fi wọ́n fi najú ṣòrí pé kì í sí nàjú nìyẹn so kírísítò ọmọ ẹnajú pẹ̀lú al-Qur'an kírísítò ọmọ ẹnajú pẹ̀lú kọmọ ká hadith kírísítò ọmọ ẹnajú pẹ̀lú kọmọ gbọ́ àwọn àti ẹ̀sìn tí ó ṣe láǹfààní tó jẹ pé fíìmù ni wọ́n fi ń najú sẹ́ẹ̀rì pé mo tún fi wá sí ẹ̀sìn tí ó sì ọ́ ní àǹfààní tí ó sì ọ́ ní àǹfààní àwọn wá sí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé n tó lọ lè ń wò nínú fíìmù tá à ń pariwo irú ẹ̀ gẹ́gẹ́ lọ́mọ ha ẹ̀yìn ẹ̀yàn ebe ẹbẹ̀rọ aye o kí ló ń wò ní fíìmù kí ló ń wò lọ́dọ̀ àfa ni àti ha ẹwà owó ha tí ẹ bá fẹ́ wo owó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run náà kí ló ń wò ní fíìmù kí ló ń wò ní eléyìí náà àbí ọ̀wọ́ so nítorí olè tí mo fi nàjú nìyẹn tó yẹ kó mo fi nàjú nù so ká alukur'an rẹ mo wù tó mọ rẹ tó ń tó yẹ mo fi nàjú nìyẹn so bákan náà àwọn tí wọ́n máa ń wo fíìmù yìí ẹlòmílẹ̀ ní ẹni nà khafifu biha alhuzn náà àwọn fi ń khafifu àwọn fi ń ṣe takhfifu ìbànújẹ́ ni pé ìbànújẹ́ tó bá wọn àwọn fi ń sọ ìbànújẹ́ yẹn di fufu yẹ tí táwọn bá ti wo fíìmù ìrìn ọ̀pá wọn ní kankan kan tẹ̀lé báwọn ó lè ti fi irọ́ ba ẹ̀ wọ́n fi irọ́ yọ rẹ̀ irọ́ wọ́n fi dùn rẹ̀ nù ní ò ṣẹlẹ̀ àbí ní ṣẹlẹ̀ tí ì sí pẹ́ ni oge lọ́ṣẹlẹ̀ sí tó lọ́wọ́ fi dùn rẹ̀ nù tó bá kan náà wọ́n tún ní ẹlòmíràn ni tó ti wá burú jù ní àwọn máa ń kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ sẹ́ni <laughs> tí ò lẹ́kọ̀ọ́ kan yẹ lẹ́kọ̀ọ́ fàákìdù ṣẹ́yìn láyọ̀ tè fàákìdù ṣẹ́yìn láyọ̀ tè ẹ dákọ̀ ẹ̀dá kan ìzẹ́rò ìzẹ́rò lọ́mọlúwàbí ìzẹ́rò lẹ́kọ̀ọ́ ìzẹ́rò ní ìwà ìzẹ́rò lẹ́nu ẹni tí ń kẹ́kọ̀ọ́ wà ah, ní ẹ̀yà ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ wo ẹ̀kọ́ wo so náà ni pé inṣàlá tó bá di ní ọjọ́ mẹ́jọ bọ̀ kí n tó parí kí n tó ṣe pọ̀ padà fún àtàbà béèrè ẹnu béèrè tábà béèrè náà fi àsìkò tí àwà yìí àsìkò gbàgbé ní twenty nine ọ̀lẹ̀ Qa'ada so bóyá lọ́la àbí lọ́tọ̀ọ̀la Dhul-Hijjah lè bẹ̀rẹ̀ so kí afẹ́mú oṣù tí ó jẹ́ oṣù ọlá ti fún àwọn iṣẹ́ olóore pọ̀ mẹ́ga nẹ́bí sọ́gà pé gbogbo iṣẹ́ olóore tí yẹn bá máa tó bá ti wà nù fún ànẹ́bí fún ìṣèlú sùúrù ládàá rẹ̀ ní agbára sòkúrò àwọn bí ànẹ́bí pé ànẹ́bí sọ pé ní àdéṣe ibùdó àbá pé kò ṣiṣẹ́ olórí tẹ́ bá ṣe àsìkò tó máa ń dùn mọ́ lọ́wọ́ bá jù àsìkò kan ní àsìkò tá a fẹ́ mú nínú oṣù ìbẹ̀rẹ̀ ìsọ̀lẹ̀ ṣẹ́jà yìí tó ká gbìyànjú àwọn mùsùlùmí ẹni tó bá lè fi gbogbo àwọn ọjọ́ yẹn gbà rẹ̀ lábí àwọn ní ìrìnà kò sí tó burú ń tó tó lè bẹ̀rẹ̀ àwẹ̀ tó fi gbà rẹ̀ wàláyé àwẹ̀ ni tó lè ka Kùránì máa ka tọ́lẹ̀ ti sàrà máa ṣe tó tó ni ọ wà níbẹ̀ so torí ládàá olóore lọ wà níbẹ̀ so síwájú kí n tó lọ fún àwọn tí a bá ní ìbéèrè kan sí ìbéèrè kejì zero eight one zero eight five zero one three seven one so fún ẹnu wọn bá pọ́sàn tí a bá rí kúrò di pé màá máa lọ lọ kí o ṣàwọn oníkálukú wa ní ẹ̀sán olóore zero eight one zero eight five zero one three seven one. so òun ni pé ẹni tí ó bá fẹ́ ṣiṣẹ́ nam ẹgbẹ́ wàlékùn sàlám wa rahmatullah wàlékùn sàlám ẹ ti wọlé nam ok Mm. Nam ṣe rí fídíò coverage tó yàtọ̀ sí fọ́tò yíya so bí ní láì tààlà pẹ̀lú bèrè tẹ̀ bèrè màá expansion pẹ̀lú ògbọ́lọ́run ní next kínní tóró náà ní ṣe ẹ̀rí pé film fọ́tò everything kankan so màá débi àmọ́ ní ṣókí ni pé fọ́tò kò dá ní yá àfi tó bá yẹ pé ó wá jẹ́ fún condition tó wára ń tẹ̀ bóyá bí ń school àbí ẹ̀ fẹ́ jẹ́ exam aleykum salaam tó lọ́wọ́ bàtẹ́ sí. naam ni o. naam. wàleykum salaam orúkọ mi náà fún ọgbọ̀n ìgbọ̀n lọ. náà mẹ́ka wọ̀. agbára tí mo tọ́jú. ìzákun lakara. àmín àtẹ́yìn náà. àmọ́ jù tún lọ. àmín ìzákun lakara àmín. àmín. báwo. náà mẹ́sàn án gbọ́. naam last call náà lélẹ̀. naam aleykum salaam tula bakatu. alhamdulilah. àmín àtẹ́yìn náà. Naam. Ah, mi fẹ́ gbọ́ yín dáadáa. So, inshallah, ẹ̀wọ̀n bóyá kí a pè sí orí nọ́mbà mi kí a bá parí 08103351549. 08103351549. Fọ́tà sọ̀rọ̀ mi ni ó dágbére pé